ìbéèrè pé tí kí ni ìdájọ́ Islam lórí mímọ ṣe ayẹyẹ ìwé láwàní bóyá ìmáàmù wọn ẹ̀ṣẹ̀ jẹ́ ìmáàmù kan nílùú kan báyìí pé kí ni ìgbé káwá ṣe ayẹyẹ pé wọ́n wé láwàní fún un pé ó jẹ́ òye mi. ayẹyẹ kan kò kò kò sínú àwọn oúnjẹ tí àwọn olùmọ̀ọ́kà pé bóyá alásòfin àlèbádà sorry àlèbáhà sóyè. So, so kò sínú àwọn oúnjẹ táwọn olùmọ́ká wọ́n á fi àjò yẹn ṣe pé kò bá mu ẹ máa ṣe expect all oh, year ẹ̀sìn wọ́n sì kọ́ tó bá mu rárá wọ́n máa sọ pé òun kẹ òun wéláwà ni wọ́n ṣe ọbẹ̀ so kò bá mu so sún àdádálẹ̀ ni òun kò bá mu so ó ń tàn kan tó yẹ kó kó ṣe ni pé kó ronú sọ́ra rẹ̀ pé báwo lòun ó ṣe ṣíra ǹjẹ́ tí wọ́n fi òun jẹun dí òun lẹ́tọ̀ọ̀sì àbọ̀ òun lẹ́tọ̀ọ̀sì tọ́lọ́run bá ní kí òun lẹ́tọ̀ọ̀sì sóun ló ń dájú tọ́nà fi ní kí wọn kan kan bá wọn tọ́ sí yàn ọ̀rẹ́ rí pé ọ̀rẹ́ ráì mọ ìyàn tó tọ́ sí ìkábàrún sọ́wọ́n tó ní tọ̀ òun fi sàwọn gan rẹ̀ sódà bí ó ṣe wá ṣe rárá ìrọ̀lẹ́ ọkọ̀ máa wá ọkọ̀ máa bẹ̀ lọ́hùn sọ tó ń fi lè dùn títí wọ́n fi òun jẹ́ so lè pé ọ̀rọ̀ ayẹyẹ àwọn ilé wa náà sì kún lóko so ọ̀nà ọgbẹ́ ìbẹ̀rẹ̀ yìí náà èkó jọ fún ara rẹ̀ bí ìbánuwó fáwọn kan so kò bá mu rárá so eh, àwọn wọn fa àwọn èèyàn joyè wọn sì bí ẹnu stan ẹsọ eh, tó yẹ at least àwọn èèyàn jo lórí lórí bí mùsùlùmí lẹ́yìn tó jẹ́ khalifa anabi sọsọ àkọ́kọ́ onára abakura dọlan kò sí pé ó wúyẹ ó sì kíní kan so أنا أن عمر دل عن لين أبو بكر دل بين أن عثمان لين عمر بين أن علي لين لين عثمان رجل عن جميع so أبي ربي so kò bá mu rárá so bẹ́ẹ̀ náà ni jẹ ẹ kí ni wọ́n ti ń pè jẹ ìmọ̀ọ́mọ̀ ní sí obìnrin so kò bá mu rárá kan fi aláwọn wúyẹ báwọn wúyẹ làwọn nìkan so yẹ so kò bá mu rárá so náà bàbá tó ní ma kó ń tàn ó gbìyànjú láti pé kó sojú ṣe tán ni kó ṣe ní tó bá kú jẹ́ ká tó ń bí ọ̀rẹ́ kó wá bí ó ṣe pé ẹ̀sìn so náà. لا انت تسمع البيان انا ولا اعطيني هتدير ميكس